Not quite long, a video of Tony Abraham's husband Kolawole Ajeyemi was shared online. As her husband was seen fighting over a lady on a movie set. Welcome once again to the YouTube channel. This is Striker. Do not forget that channel give you the latest update about Yoruba movie practitioners. Tony Abraham's husband, who is a known actor in the entertainment industry, was presently seen in a video dragging with a popular actor. Carefully check out the video tèmi fúnra mi máa bá màá jẹ́ káwọn ọlọ́pàá wá gbé ọkọ̀ yìí pé olówó san gbogbo jẹ́ wọ́n mi ní ìlànà. ṣé ọ̀lọ́ ní burúkú tó bá tiẹ̀ ní tèmi rò tó ọ̀tà mi kú wọ́tọ̀ fọmọ ẹ̀ tọ́lá ní wà lẹ́nu. máa yí tó ti ya wèrè ni ìyàwó mi ò tí ì bímọ yàrá. àwọn síwí ọ̀rọ̀ yọ ẹ̀ ní àwọn òdìbò brẹ́sìdì ìwọ ló ló brẹ́sìdì. àlàyé mi ó ti lọ́mọ ó ti lọ́mọ eh, ìyàwó mi tó bí mi.

This video is from a Yoruba movie set of the movie titled Discovery Night. Kindly share your own views on this and please don't forget to like, share and subscribe to the YouTube channel. Thank you very much. I remain Striker.